mo kí n káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè nàìjíríà alex iwobi ni ó ti ń sọ wípé olórin tàkásùfé ayọ̀dèjì balógun tí ọ̀pọ̀ mọ̀ sí wizkid ni olórin tàkásùfé orílẹ̀-èdè nàìjíríà tí òun fẹ́ràn jùlọ ó ṣe àkàwé láàrin olórin náà boy tí ó sì ń sọ wípé láti ìgbà pípẹ́ ni òun ti fẹ́ràn wizkid ó tẹ̀síwájú lọ́rùn láti máa gbọ́ orin orílẹ̀-èdè nàìjíríà ju àwọn orin ìlú òkèèrè lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gẹ́gẹ́ bí ìṣe olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí láti máa foríyìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tún péjọ sínú ìpàdé èyìn kan níbi tí aláṣeyọrí ti ń forin gbé ọlọ́run ga aláṣeyọrí fi ẹ̀rọ ayélujára rẹ̀ láti máa fi ṣe àfihàn fọ́nrán níbi tí àwọn ènìyàn ti péjọ tí wọ́n sì ń jọ ń gbé orúkọ ọlọ́run ga fún títóbi tí ó jẹ́ ó tẹ̀síwájú láti wí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ìyè ìyípadà sí rere yóò dé bá wọn nínú ọdún 2024 yìí kìkì wípé kí wọ́n máa kọ́ kí wọ́n sì máa gbìyànjú láti máa yin Ọlọ́run. torí tí ó bẹ̀rẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèrébìnrin Fathia Balogun Williams bí ó ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ láti fi mọ rírì àwọn àgbà òṣèrébìnrin mẹ́ta kan fún iṣẹ́ tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn èyí tí àwọn wọ̀nyí ti ṣe nínú ẹ̀ka eré ìdárayá àwọn àgbà òṣèré náà ni Ìdòwú Phillips tí ọ̀pọ̀ mọ̀ sí Mama Rainbow Ṣọlá Ṣóbọ̀wálé àti Jọkẹ́ Silva ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgboyà àti móríyá tí àwọn wọ̀nyí ti ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti dìde tó sì rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti máa bá òun kí àfihàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ àgbà òṣèré tóyìn adégbọlá tí ọ̀pọ̀ mọ̀ sí yèyé tóyìn tomato tàbí aṣẹ́wó tó re mẹ́kà ni ó ti ń kí òṣèré pópọ̀ ọláṣọlá fún jíjẹ́ ọmọ rere sí òun nínú ẹ̀ka eré ìdárayá àgbà òṣèré náà ló fi ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn fídíò kan níbi tí àwọn méjèèjì ti ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ ara wọn nígbà tí wọ́n pàdé ní ìlú òkèrè lẹ́yìn bíi ọdún márùn-ún tí wọ́n ti ríra kẹ́yìn tó sì mọ rírì òṣèré náà fún jíjẹ́ ọmọ dáradára sí òun nínú ẹ̀ka eré ìdárayá. ó ti rọ́mọ ẹ̀ ó ti pọn ọmọ ẹ̀ sẹ́yìn ṣẹ́ ti kò jẹ́ agbádùn ní ilé yìí o ọmọ mi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèrébìnrin Bíọ́dún Ọ̀kẹ́owó tí ọ̀pọ̀ mọ̀ sí ọmọ bọ̀tí ló ti ń kí ọmọ rẹ̀ obìnrin Ìfẹ́olúwa kú ìmúra ọjọ́ ìbí rẹ̀ ọmọ bọ̀tí fi fọ́nrán fídíò kan sórí ayélujára níbi tí àwọn wọ̀nyí ti ń fọ̀rọ̀ wérọ̀ tí wọ́n sì ń dàpàrà ó fi inú dídùn rẹ̀ hàn sí Ọlọ́run fún ààbò ètò òfìbo ọmọ yìí tí sì ń gbàdúrà fún tílẹ̀ de ọjọ́ ìbí rẹ̀ so i can only afford. so you you better to do something that i'll be happy with. ṣé wọ́n lè fẹ́ lé mi kúrò títí. why you people behaving like this now. because they are driving ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún lúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ètò amóhùnmáwòrán kan lórílẹ̀‐èdè yìí ìyẹn Mọ́ráyọ̀ Brown ni ó ti ń sọ bí inú rẹ̀ ti dùn tó láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gbajúgbajà agbẹjọ́rò àti oníṣòwò kan lórílẹ̀‐èdè yìí ìyẹn Omon Odike Mọ́ráyọ̀ ló fi èyí wọ̀n lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì ń sọ bí ó ti jẹ́ ohun ìwúrí fún òun láti bá obìnrin náà pàdé pàápàá jùlọ èyí tó tún fún òun ní àyè láti sọ nípa ìrírí ayé òun fún àwọn ẹlòmíràn láti láti rí ẹ̀kọ́ nínú rẹ̀. In this world, the feast of our concealer. ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ olórin tàkásùfé Innocent Uja Idibia tí ọ̀pọ̀ mọ̀ sí tú bàbá ni ó ti mọrírì ẹni tí ó ti fi ìgbà pípẹ́ jẹ́ alámòjútó àti alákòóso ọ̀rọ̀ orin rẹ̀ ìyẹn Efe Omoroge tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ music fún gbogbo àtìlẹ́yìn rẹ̀ lórí òun àti iṣẹ́ orin tí òun yàn láàyò ó tẹ̀síwájú láti sọ wípé púpọ̀ nínú àṣeyọrí tí òun ṣe lẹ́nu iṣẹ́ orin kò ṣẹ̀yìn arákùnrin náà bí ó tilẹ̀ jẹ́ wípé ní àkókò y yìí àwọn méjèèjì ti fẹnu kò láti pínyà lẹ́yìn bíi ogún ọdún tí wọ́n ti jọ wà papọ̀ tí wọ́n sì jọ ń ṣe àpọ́nlé ara wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta bímọ̀ọ́ká olórin orí ìtàgé Oyinlọmọ Diamond ni ó ti ń sọ nípa ètò orin inú ìwé èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlá oṣù kẹta tí a wà nínú rẹ̀ yìí ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ Oyinlọmọ Diamond ni ó sọ nípa bí Ọlọ́run ti fi sí òun lọ́kàn láti sọ orin inú ìwé jí padà tó sì ń tẹnumọ́ ìmúrasílẹ̀ rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó rọ àwọn ènìyàn láti múra de ọjọ́ náà kí wọ́n sì máa retí ìyanu tí yóò ti ẹ̀yìn rẹ̀ yọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin tàkásùfé David Adeleke tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Davido ni ó ti ń kí bàbá rẹ̀ olóyè Adédèjì Adeleke kú ayẹyẹ ọjọ́ ìbí ìkejìdínláàdọ́rin ètò wáyé ní àná alánà yìí ti ṣe ọjọ́rú ọjọ́ kẹfà oṣù kẹta Davido ló kí bàbá rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ó ṣe àpọ́nlé bàbá náà gẹ́gẹ́ bí bàbá tó dára tó sì sọ bí òun ti nífẹ̀ẹ́ rẹ̀ tó ó rọ àwọn ènìyàn láti bá òun gbàdúrà fún un nínú àríwísí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe síbẹ̀ wọ́n ṣe àdúrà fún bàbá náà wípé yóò pẹ́ yóò sì dàgbà dáradára nínú àlàáfíà àti ọ̀rọ̀ rẹpẹtẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lúmọ̀ọ́ká olórin tàkásùfé olúwatóbilọ́ba Daniel Anidugbe tí ayé ń pè ní Kiss Daniel ni ó ti ń fèsì sí ọ̀rọ̀ arábìnrin kan lórí ayélujára nígbà tí obìnrin náà wípé kí olórin náà tó fi ìyàwó rẹ̀ sílẹ̀ tó sì wáá fi òun ṣe aya Linda Ìkejì ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti ṣe àfihàn èyí tí olórin náà sì ń sọ bí òun ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó ó sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí ìyàwó rẹ̀ ti faradà fún òun tó sì ń kí obìnrin náà wípé òun mọrírì ohun tí ó ṣe Kiss Daniel tẹ̀síwájú láti fi léde wípé láti ọdún 2020 ni òun ti fẹ́ obìnrin náà níṣu lọ́kà tó sì mọrírì ohun tí ó ti ṣe bẹ́ẹ̀ náà ló ń sọ wípé gbogbo ohun tí òun fẹ́ ni obìnrin náà ṣe fún òun oníjú báyìí lọ fún àjábalẹ̀ ìròyìn amúlùdù ọdún mẹ́wàá ti sáà yìí ká tó máa ṣẹnu po ẹ máa rántí wípé ọ̀rọ̀ díẹ̀ a máa tó fọmọlúàbí Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ó dàbọ̀.